aláròye máa wí o. àsìkò táwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama yìí ń padà bọ̀ láti ibi tó ti lọ ṣèdánwò ni wọ́n kú sómi mẹ́fà lára àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama kan tí wọ́n ń bọ̀ láti ibi tó ti lọ ṣèdánwò nílùú imbank níjọba ìbílẹ̀ kaura ní ìpínlẹ̀ kaduna wọ́n ti kó sínú ìjàmbá ọkọ̀ ojú omi kan tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfọ́ ọdún yìí lásìkò tí wọ́n ń darí bọ̀ wá sílé ibi tán ti lọ ṣèdánwò wọn àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà ni minaze monday ọmọ ọdún mẹ́rìndínlógún musa john ọmọ ọdún mẹ́rìndínlógún pius david ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún monday ayuba ọmọ ọdún mẹ́rìndínlógún david danlami ọmọ ọdún mọ́kàndínlógún àti yahuza audu ọmọ ọdún mẹ́rìndínlógún aláròye gbọ́ pé ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama ọlọ́dún kẹta junior waec ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ ṣe ní ìlú imbang níjọba ìbílẹ̀ kaura nígbà tí wọ́n padà bọ̀ wá sílé nínú ọkọ̀ ojú omi ní nǹkan bíi ọwọ́ aago márùn-ún ààbọ̀ ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni ìjì ńlá bẹ̀rẹ̀ lásìkò náà tí ọkọ̀ táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wà sí dojúbolẹ̀ lójijì tí gbogbo wọn pátá sì bodò lọ. alukoro ẹgbẹ́ àwọn ọmọ ìlú rimbang níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé comrade simon ishaku chingi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù sọ pé ìdánwò ọlọ́dún kẹta làwọn akẹ́kọ̀ọ́ náà lọ ṣe nílùú òdìkejì nígbà tí wọ́n padà bọ̀ wá sílé lẹ́yìn tó ti ṣèdánwò tán ní ìjì ńlá kan bẹ̀rẹ̀ lórí omi tán wà ọkọ̀ ojú omi táwọn akẹ́kọ̀ọ́ yìí wà dojúbolẹ̀ lójijì láàrin agbami gbogbo akitiyan àwọn aráàlú láti dóòlà ẹ̀mí wọn ló já sí pàbó òkú àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta tí wọ́n ti rí gbé jáde nínú omi ọ̀sà náà ni àwọn òbí wọn ti sin nígbà tí àwọn òmùwẹ̀ tí àwọn ìjọba dà síta sì ń wá òkú àwọn mẹ́ta tó kù báyìí àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn òbí àwọn ọmọ náà tí wọ́n kú sínú ìjàmbá ọkọ̀ ojú omi ọ̀hún adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.